أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله القائل في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته الحمد لله عالم السر وأخفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له رحم العباد والبهائم وأولانا نعمه العظيمة نشهد أن سيدنا محمدا عبد الله ورسوله رسول الرحمة المهداة والنسمة المجتباه عليه صلاة الله وسلامه ما تباحدوا هدى وسلم تسليما كثيرا عباد الله فيكفي أن من أسماء المطر الغيب دلالة على عميم نفعه وعظيم وقعه ولما كانت الأمطار ذات أثر نافع عظيم ذات أثر نافع عظيم على العباد والبلاد ذكرها الله سبحانه وتعالى في العديد من المواسم في كتابه سبحانه وتعالى الكتاب الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه فمن منافع الأمطار جريان الأنهار قال تعالى وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم ومن نفعه سيلان الأودية أعوذ بالله من الشيطان الرجيم أنزل من السماء ماء فسالت أودية بقدر فسالت أودية بقدرها وكذلك السريان ينبيع من الأرض ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض وكذلك الامتلاء بالماء أو المياه الجوفية ليرجع الناس إليها عند حاجتهم وليجدوا ماء ربهم عندما تقوى أحبارهم في الأرض أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا من السماء ماء أنزلنا من السماء ماء بقدر فأسكناهم في الأرض بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتوبوا إليه التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ọpẹ́ ni fún ọlọ́pàá ọba wa jọmọ ní àpapọ̀ ìjà alhamdulillah alhamdulillah. الحمد لله رب العالمين ọlọ́run adá ọpẹ́ fún látara ìkẹ́ rẹ̀ lórí wa àánú ọlọ́run tí ọ̀dá ìgbà kankan sí mímí àtẹ̀yìn bá ń wo àánú ọlọ́run ọlọ́run ní ìmà ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó lè mọ̀ ní òun lọ jẹ́ kárí nínú ẹ̀dá tọ́lọ́hún dá tí ó máa jayan bíbí ọlọ́hún. nítorí gbogbo ohun tọ́lọ́hún subhanahu wa ta'ala tó dá pátá ìlà mi ti wà kọ́lọ̀m̀bẹ̀. wa fi kulli shay'in lahu aya tadullu ala annahu wahid. gbogbo tọ́lọ́hún dá pátá ìlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń kọ́ka sí wípọ́ báyìí ń bẹ́ẹ̀. ẹ jẹ́ mi àtẹ̀yìn ká wo orí ilẹ̀ wò bóyá bí oṣù kan tàbí kọ́mọ́tò oṣù kan sẹ́yìn ipò tílẹ̀ wà lónìí òun nígbà náà ọlọ́run ti fi agbára àtàánú rẹ̀ ó ti fi yílẹ̀ padà kúrò níbi gbígbẹ gbogbo ewé ti gbẹ bá a bá tún wo ti ṣe é ó ti di ohun tí ó ti wu kókó ìṣesí àwọn àgbẹ̀ ó yí padà gbogbo ọkọ tí kálukú ti fi pamọ́ nìkan àti wúta ó ti rí sẹ́sẹ́ nísìnyí àbí àánú ọlọ́run ní ìkí ọlọ́run lójó ó sì tún jẹ́ àdánwò ọlọ́run. èyí tá a máa fi dúpẹ́ ní ìhà tọ́lọ́hún kọ́ sí wa ọkọ ní ìhà ìkẹ́síà kọ̀ọ̀kọ́ ní ìhà ìyà ó ti fi dáyàjà wọn kán lójò tọ́lọ́hún ní kọ́ máa rọ̀ fáwa lónìí tá à ń yọ̀ tá ń dunnú ẹranko ń rí nǹkan jẹ wọ́n lẹ́nu fi lélẹ̀ jẹ ẹ wo bìtínà tí ẹran jẹko tó ti dálẹ̀ láàrin àgbẹ̀ àti fúlàní ọlọ́run ní bá ní kórè rẹ̀ ọlọ́run tún ti wá ṣàánú ó ti onírànran nǹkan lọ́lọ́run filẹ̀ ń fi òjò òun ní fi mú wá fún wa látara ẹ̀ ti jáde odò sáàmú aró òjò ní ọlọ́run tí ó yé wa bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run àrísálí ní sàmáà àléékùn mìdíràrà ọlọ́run lémi ọlọ́run ni mò ń omi ránṣẹ́ sí yín láti sánmà mo ní Ọrọ oúnjẹ ni ọ̀rọ̀ oúnjẹ ta ọ̀rọ̀ lánàá ọlọ́run ni mo ní kọ́ máa rọ̀ bẹ́ẹ̀ fún yín mi di ara nì kọ́ máa rọ̀ lérí ara wọn kí la bẹ́ẹ̀ fi ṣe ọlọ́run nítorí pé mi ọlọ́run jẹ alinẹ́lẹ̀ anahara tajiri mi tààtì yìí ti torí kí àwọn odò tí ọ̀sán gbogbo odò bẹ̀ gbogbo odò sọ tá a ti lọ gbẹ́ tá a ti lọ dájú ẹ̀ láti lè romínú ọlọ́run láà fi òjò tí ń rọ̀ fún yín àní odò ọlọ́run nítorí yín ni onírànràn kẹ́ òun lọ́lọ́run subhanahu wa ta'ala òun ló ń fi. fi ojo òun ló fi ń ṣe fún wa lẹ́yìn mọ́yé nínú kẹ́ èyí tọ́lọ́run subhanahu wa ta'ala tó sọ odò tó fún wa. ọ̀gọ́kọ tí ó pe odò tí ń júwe agbára ọlọ́run tí ń rọ̀ ọ́ onáà ní òun ní gẹ́fù òun ni tọ́lọ́hún lò tí ń jẹ́ ìrànlọ́wọ́ fáwọn ọmọnìyàn ìkí ọlọ́run subhanahu wa ta'ala òun lọ́lọ́run fi òjò ṣe fún wa ọlọ́run subhanahu wa ta'ala olóhùn ọlọ́run arsalina riyaha lawaqi'a ọlọ́run ní látara ìlàwọ̀ ọlọ́run látara atẹ́gùn ìlà tí ń mú òjò wá àwọn ń ara atẹ́gùn yẹn nílàwáàkì atẹ́gùn tí ń lọ sọkọ àwọn igi kan tó jẹ́léso tó jẹ́ pé látara ìrọ́lù rẹ̀ òun lè sóògì yìí òun ni yóò ti máa la atẹ́gùn bẹ́ẹ̀. àbíbọ́lá ti rí akọ ọ̀bẹ́pẹ́ títí ń gun abọ́ ọ̀bẹ́pẹ́. ni ó gbé agbára tí ń bẹ lára ọ̀kọ̀ọ̀kan atẹ́gùn ni ó gbé lọ bákejì kejì. ọlọ́run láwa la ṣe atẹ́gùn nílẹ̀ wáàkẹ́. àwa lè péye fún yín. anzalina mina sama ima a. Ah. atuntara atẹ́gùn sọ omi kalẹ̀ fún yín ọlọ́run nítorí kí ni fa àsìkàyè náà kò mòhù ọlọ́run ní ká lè máa rí nǹkan mú ni káwọn nǹkan gbìn kí lè rí nǹkan mú ni káwọn ẹranko yín nígbà tí ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ òjò ọlọ́ni awalam yára o ọlọ́ni sẹ́yìn ọmọnìyàn ẹ̀ rí ní abẹ́ẹ̀mà wípé anẹ́ẹ̀nà súnkùlìmọ̀ a omi tí rọ̀ ọ́ fún yíyẹn àwọ ọlọ́run là ń darí ẹ̀ àwa là ń darí ẹ̀ ilẹ̀ ardi tá a ní kọ́ máa sọ̀kalẹ̀ sí orí ilẹ̀ fún yín àwọn alẹ̀ tí èsèlè odò tẹlẹ tí èsèlè olómi odi tó lómi fanukhriju bi ìzàrà ọlọ́run látara omi yìí láti mú nǹkan rúgbìn jáde takulu miniwu àní àmukùn ọlọ́run ní látara nǹkan tí ń wù jáde yìí àwọn ẹran yóò rí jẹ́ mbẹ̀ wà á fún sukùn ọlọ́run lẹ́yìn náà máa tara rẹ̀ jẹ́ afala tòun sí rò. ọlọ́run ní kí ló ṣe yín tẹ̀ lójú ríran kẹfì démi ọlọ́run mà ọlọ́run ọlọ́run ó fi lè máa ma àánú ọlọ́run yìí ká máa dúpẹ́ gbogbo ìgbà tí bá ń rọ̀jò yìí fún wa ká máa níkẹ́ ọlọ́run á tún yìí kan ogun ẹ tí máa ń fi jà wọn tó bá fẹ́ yóò fi jà wọn lógun bí ṣe ń jẹ́ kẹ́ fún wa ọlọ́run àfi ba nǹkan tí wọ́n jẹ́ ó ti ṣe bẹ́ẹ̀ inú èyí ń lò lọ́yìí òjò tí sì ń rọ̀ lọ́yìí ó sì ó sì ń jẹ́bàánú jẹ́ fáwọn míì lọ́wọ́lọ́wọ́ ká mọ́ sọ èyí tọ́kárí ó ṣe ń bò míì tọ́kárí tọ́parí gbogbo òlu kò sí ntọ́lọ́wọ́ ò lè lò bí ọmọ ogun ọlọ́mọ bá wa jà olọ́lọ́ ń lò lórí àwọn èèyàn nóòhù lẹ́yìn tó pè wọ́n ó ṣe wá àti fún wọn ní nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún àti àádọ́ta ọdún lé ọlọ́run fún wa ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún àtàádọ́ta tọ́rẹ́gbẹ̀rún kan ọdún làdábì nùhù ṣe láyé. ẹ̀rúgbọ́nrọ̀ ń kẹ́ ẹ nígbà tí ẹ̀yin ọba pé ọgọ́rùn kan ní ìsìn àti ń pọ́gọ́rùn kan yóò ti máa yóò ti máa mì pẹ́kẹ́pẹ́kẹ́ ká tó wá sórí ẹgbẹ̀rún kan ẹ̀fọ́ wọn sì tún wọ́n yàtọ̀ ọ̀pọ̀ sí a ọlọ́run ní kẹsàbà ti kọbùláhùn káwọn nùhìn àwọn èèyàn anábìínú pọ̀rọ̀ lọ́nirọ́ fọkẹ́sàbù àbújá náà. ọlọ́run lẹ́rù wa tá a rántí ẹ ti ń ṣe núhù wọ́n ló ni. wàkọ́ọ̀lù majinunun wasdujir. wọ́n pa Ànábì núhù ní wèrè. wasdujir. kódà wọ́n tún lo ohun jágbe wọ́n lò mọ́ pẹ̀tọ́ ọba dákẹ́ tó ń sọ alẹ́ ọ kó nínú ìlú wa. fàdá rọ́bà nígbà wàhálà pọ̀ ọlọ́run rẹ̀. alùpùpù wa náà fi lè wọn fojú yẹpẹrẹ èèyàn gbogbo èèyàn náà kéèyàn máa ń gbẹnu sí bó ṣe wù ú ẹlòmíì gan lè má wí kankan tọ́ba rẹ̀ ó sì má ba bínú wọn a máa wá kiri wọn a lè àmọ́ pé orogún ìyá ẹ̀ kan ni tí wọn ò ní mọ̀ pé ní ọgbẹ́nu gbèkúgbè sí ń bínú sí torí èèyàn kan kódà àwọn míì bẹ tá gbàǹgò ò ní dára wọn tó ń tọkọ sí òun torí tọ́mọ èèyàn máa ń mọ̀lẹ́ tó ń bá kọ sọ́lọ̀ ó abá tó déwájú ẹ̀ka tó máa rú àtọ́lọ́hún gángan tọkọ sí yàn ẹlòmíì ò sí lọ́hùn tí rí nǹkan dáadáa láyé kò túmọ̀ sí wípé èèyàn sí lọ́hùn kan rẹ̀ wá ń dá láàbì pé àṣìṣọ́dá sí kò túmọ̀ sí ẹni àwọn tí rẹ̀ sì ń dá ó dìgbò yẹn bá déwájú ọlọ́run tó bọ́lọ́run dáadáa yóò tó mọ̀ pé ah, àṣọba mi kọ àtọ̀ dáa báyìí sí mi. ma lẹ́yìn ọba mà ní sọ́yẹ́ kọ́lọ́run ọmọ ànábì mẹfa sí àtọ̀ dànù sọ́lọ́run akọ́ àtọ̀ dáa sí. obìnrin méje lójú ẹ ló ti pa mẹ́fà. ẹkọ òkú tó sì kú ń jọ́ tó tí ó ló ti a sọ ńgbà tí ó ti màlẹ́kà kú wọlé Fatima ti ṣe déédéé ọwà ń bẹ̀ ọlọ́wà sọ fún bàbá ẹ̀ pé nìkan ń bẹ tí ń kànlẹ̀kùn ó débẹ̀ kò rí ìyàn lẹ́nu lẹ̀kùn mọ́ á sọ fún bàbá ẹ̀ pé wọn ọ̀bá yẹn wá rà kò yí ọ ló gbé tiwa ẹni tí ẹni tí máa ń sọ ọmọ dọdọmọ òrukàn oníkànlẹ̀kùn tí máa ń sọ ìyàwó di opó tí máa ń fọjọ ònù. bànújẹ́ dé bá Fatima ah! lásìkò bàbá òun ti súnmọ́ ọ wá tún pé Fatima kò súnmọ́ mi ọ sọ̀rọ̀ sí létí jẹ́jẹ́ ọ̀rọ̀ tó wá sọ ní Fatima rẹ́rìn ọ̀rọ̀ wo lọ fún jọ́nà ni wípé bóun bá lọ ìwọ lọ́kọ̀ọ́kọ́ tún wá bá mi nínú àwọn aráalé ọ̀rọ̀ dùnú nù torí pé àwọn mọ̀ pé bí àwọn ń lọ nù kẹ́ni torí wọn mọ sẹ́tí ń ṣe iṣẹ́ tèmi àti débẹ̀. tẹnìkan kan pé ikú yá ní sàn sọ fún pé ibi a ń wí ọmọ rọrùn àdìsí kan bọ́tà kan fojú kan láàárọ̀ yìí Ibnu Mas'ud lọ́gbà àdìsí yẹn wá ó ń ròyìn ìyá ìyanu sàárè ọlọ́mọdé ajé bẹ́ẹ̀ ọlọ́mọdé ajé. wọ́n ní tí bá nìkan ní bá bílálà kan ẹyọkan kan wàhídà tí ọ̀jẹ̀ ju bílálà kan lọ́nu sàárè gbóngbó sàárè ní ọlànà bílálà ẹyọkan ìbílálà omi yẹ ẹ̀yìn wà òtò tó ń sọ bílálà ẹyọ kan nu ẹyà máa gbọ́nú àdìsí yẹn o ẹni tí wọn nà bílálà kan ọlọ́wọ́ ń béèrè lọ́dọ̀ àwọn màlẹ́kà pé bí máa jàlàdì tùmù ni kí mi tọ́ fi tọ́ sí mi bílálà ẹyọ kan ló jẹ́ o nàgbẹ́ni ọlọ́ọ̀tún kí ló ń ṣe ní nítorí wípé ìmọ́tótó rẹ̀ é pé kèsì pé òkè o sẹ́mi pé àdìsí nǹkan tó dúró lórí ẹ o ọ̀nìkànnù tó bí yà rẹ lálà kan tó ọ̀jẹ̀nu ẹ̀ kejì ni wípé ọmọ ń kọjá lọ́dọ̀ ẹni tí ń ṣàbòsí sí tó yẹ kó o dúró kọ ọ̀ràn ṣe lórí àbòsí yẹn irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọ tó dúró láti ràn ṣe ẹ ti ń ṣàbòsí sí tó ọmọ pé ń bò sí o dúró kọ ọ̀ràn ṣe ọ̀ràn ṣe ló bíbí lálà. ọ̀tún máa ń yẹ ẹ̀rí èké tó máa ń tí o sojú ẹ̀ torí bọ́sá pé ẹni tiẹ̀ làwọn eléyìí ó tún lọ dún ẹlòmíì àmọ́ tẹ̀lé èèyàn lọ kóòtù lórí irọ́ tí ó gbọ́n wọn lọ́ba jẹmọ́ kóòtù ń bọ̀ lọ jẹ́ irọ́ lálàbẹ́ńbẹ́ bẹ́nu sáré lọ sànú wa o. lọ ṣàánú wa o. nítorí tí wọ́n ṣe dà árọ́bàwú anábìnú kọ bẹ́ẹ̀ ọlọ́run ànìmọ̀gìlúbùn mo ti dẹni ọjà jẹ báyìí ìníyàn lẹ́yìn wọn ọ̀gbọ́ tèmi wọ́n ń jágbe mọ́ mi kiri ni fantastic márùn sí rẹ dé ẹ̀yìn ẹ̀ ti parí àwọn anábìá ọlọ́run ọ̀lọ́rọ̀ tó pọ̀ wọ́n fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run àìdóòdà tí a ní la fi ń yẹgbẹ̀rún náfìlà tẹ̀sùnbá oní one million ẹlòmíì nínú ilé tó ga gangan àwọn àjókòó tì látàárọ̀ di ìrọ̀lẹ́ àjáde mọ́ wá bá a ṣe rí lọ́dọ̀ ọlọ́run ni àwọn òní wàhálà tó wá sọ fọlọ ẹnu tó wí náà nu ìní magilobon mo ti dẹni tí ọjà jẹ lọ́dọ̀ àwọn èèyàn yìí wọn gbọ́ tèmi mọ́ fáǹtàsì àrànṣe rẹ ni mò ń béèrè nítorí fọlọ́nu fọfà tá a ná fá ẹwùsẹ Ọlọ́run nítorí pé Nuhu yanu sọ bẹ́ẹ̀ fatana abuwaba sama gbogbo ọlẹkùn bí omi ti jáde ń sàmà láti Ọlọ́run ní kíláàsì ẹsí gbogbo ẹ bí àná sí fáwọn tá a rí àgbàdo jẹ o wọn gbọ́dọ̀ sí gbogbo ẹ o títí náà rọra sí ilẹ̀ òfin mágbàdo wá ní ẹ̀gẹ́ fi ń yọ tí wọ́n bá sí gbogbo ẹ̀ gbogbo ohun tí ń bẹ lórí èèpẹ̀ yóò domi o. na ẹ fáwọn èèyàn núhù ọlọ́ni gbogbo lẹ́kùn sọ́mà ẹ tí wọ́n gbé ọmọ mọ́míá ọlọ́ọ̀lá sí àbúwábà sàmà gbogbo lẹ́kùn sọ́mà bímá ẹ́ mọ̀nìhàmìr ọlọ́ni gbogbo ọmọ momi omi tí ni ti ń jáde. ṣé ẹ mọ̀ ile títí a mi ó sì mú nǹkan jáde irú ẹ̀ eni wọ́n fún ọlọ́run ọlọ́run ní ti nú torí pé ó béèrè àránṣẹ́ fàjárì náà èmi ìtítún bẹ́ ń sán nínú ilẹ̀ ọlọ́run ní aníkóhùn náà máa jáde ilẹ̀ náà máa ṣe kí ni wọ́n máa jáde ìtawà ẹsẹ̀ ń fọwọ́ fà ọ̀dọ́ àgbà bọ́ọ̀ lọ́ àlọ́ wá ń sálẹ̀ ọlọ́la adúrú mọ kí ilẹ̀ náà tún mọ mú tiẹ̀ jáde ọlọ́ni mú jáde fàlítà omi wá pàdé omi tìsàlẹ̀ ọ̀pàdé ti dòkè àlá àmúrí ni ó ọlọ́ọ̀lá àṣètò ẹ̀bẹ̀ wò àṣètò sánmọ̀ ọmọ sọ̀kalẹ̀ náà máa jáde ṣùgbọ́n àlá àmúrí àtẹ̀kànlá méjèèjì nítorí pé àwọn kẹfìrí fọ́ fà kọ̀dùkùdì èyí tá a wá náà kẹsẹ̀ pé ń jọ núhù sọ látó mọ̀ pé ó rí bẹ́ẹ̀ àti kádàrá ẹ̀ bẹ omi fi gbogbo nǹkan kádàrá ni ọlọ́ọ̀la ti mọ̀ ọ́ sí sí tá mà lórí ọ̀nà kan tó jẹ́ pé àti kọ́ pé wọn ò ní gbọ́ náà ó sì pa nínú ọ̀ agbégun aláza àti àlùwáhìn wọ̀dùsùn ọkọ̀ ojú omi àlùwáhìn náà ni ó ẹ̀wọ̀ lọ́hùn bẹ́ẹ̀ lè gbára mi ọlọ́run pákó náà lá ó fi ṣe nítorí tó mú mi òkè àtìsàlẹ̀ tí fi gbé ọkọ̀ ọlọ́pàá lọ náà àgbà dáàtì ẹ má ṣe mí kankan náà nú àyàtọ̀ agbára wa ní ṣiṣẹ́ ìpákó náà ẹ òun náà la ní wọ́n kàn òun náà la ní ó kó bẹ̀ nítorí pé àṣẹ wa ní ṣiṣẹ́ wọ́n dùsù gbogbo èso tẹ́ fi ń kàn náà ni à ń fi kàn án kò yàtọ̀ ṣùgbọ́n ìrìn rẹ̀ tajiri ibi ayú nìna ìtòmí fi gbọ́dọ̀ gbé ní wípé àmójútó àwọn ọlọ́run ní fínrin ọlọ́run mójútó wa o ọlọ́run bá ti ní èèyàn máa rìn lórí àmójútó ẹ̀ àbúrò lè ṣe yàn ọlọ́run mọ́sálá ẹ̀ mójútó a. báyìí bá tún wà á máa tẹ̀síwájú lórí ojú báyìí lórí ìkẹ́ òjò ọlọ́run má ọ̀kẹ́ rẹ̀ dúró lára wa má fàánù rẹ̀ bá wa gbé orílẹ̀-èdè yìí ọlọ́run túbọ̀ máa rọ dòkẹ́ rẹ̀ fún wa tọba wa ń rọ ọjọ́ màsí aláǹfààní àwọn tó ń lò fún darí wa lò wọ́n lórí ìbẹ̀rù rẹ̀ ọlọ́run àti lórí ìfẹ́ wa ọlá àti tóbi ọlọ́run àánú rẹ̀ jẹ́ kó máa bá wa gbé subhana rabbika rabbil izzati amma yasifun.